Ah. <laughs> akàbí abdullahi nabal bẹ́ẹ̀ máa rẹ̀ pẹ̀lú nǹkan ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lè. wọ́n àná náà nìyẹn. àyíké náà ní ìjọ ọmọ kọ́kà yìí àmì ń kọ́kà ọ̀rọ̀ àkó ọ̀rọ̀ àti kọ́ ọ̀nà wọ́n àmì ń kọ́kà ẹ̀ kó ara náà yẹ̀ wọ́n ìtàbẹ́kẹ́ yìí afẹ́fẹ́ bẹ́ẹ̀ nabal. lásọ ọ̀rọ̀ kọ́nyàn nínú gbẹ̀yàn náà ká wọn ni jésù ẹ̀dá àbí ah, sùúrù ẹgbẹ́ àbí sùúrù dákà àti abu musa al-ashari rẹ̀jọ̀ láhàmù ọ̀tà àti alọ́ọ̀pẹ̀ ọkùnrin tí ó ti sọ ìlú ti akàjẹ́ ẹ̀rọ ẹ̀yìn aka amẹ̀rẹ́yà jama àbí jama òkèlè ka amẹ̀rẹ́yà dáná fẹ́ kìlí jẹ́ náà dùdú yà á ẹ̀yìn rẹ̀ tẹ̀lé wọn erika kuloko ina mu na azin mana fa bani na ki ga halan ne bai ne ko ga ina ka san nan ana ana da mu o ala ètí yẹn bá ẹ̀rọ náà dàgbà jẹ. na ara àdìs ka abdullahi bin abbas ìdá dey òdìdó èyí yóò yẹ kàwárí bìnnà na wíwé ká ara ni máa abdullahi bin abbas gbọ́n náà ìfẹ́ náà na yóò fi kọ́ra náà kọ́ra nù bíkọ́ ìdí ẹ̀rọ náà ẹ̀yìn náà bẹ́ẹ̀ wọ̀ sí náà wọ̀ abdullahi bin abbas wọn ẹ̀rọ na ẹ̀yìn na ní half of the world pàṣẹ àti àbúrò sáà làṣàrí. ẹni ẹlẹ́rìí mọ̀ ẹ́ yẹ báyìí ní na àti amúlẹ̀ ìmọ̀lá ahùn ẹni ìlú nìka ẹ̀rọ nàìjíríà sọ̀rọ̀ tẹ̀mí ụmụ. àtọ̀ ọ̀nà dáná àná àná mọ̀ ẹ́ yẹn na ìdúrà kan mọ̀ àbí wọn ní ìlànà nwere ilé àwọn ọ̀dà ìka ìwé ìwà ìhọ́rọ̀ ìdílé ọ̀dà kọlọ̀kọlọ̀ bí wa yóò fi ọ̀dà ọ̀dà ìdílé ètò mi ọ̀ọ́ká mi ń yàn náà ní àná. ẹnlẹ́ ìdílé àkọ́kọ́ náà wọ́n lè kọ́ ọdún mọ́rin dáka ẹ̀nà àti ẹgbẹ́ ọ̀nà ìfọwọ́ tí mo dáka àmì ìgbìmọ̀ làwọn nítorí ọkọ̀ lẹ́yìn ọjọ́ ní ọ̀nà máa kàtà. bákan náà jẹ́ báàmì ní anamisílù sulhu ana na mai yawo daunatu zambal daunatu zambal a nan sulhu da ka ta sulhu ya sa ta hijira ina ramadan ina wa ana nufa yau ko mun na waya ta tuma mana ina wa gume ko ri zama ne ina wa ra sa ai ko ri zama malin din da ta maka ne mun ya hore malam to in ba malin na ba no lesson on is one of the failure is to when I have happened قد أعطيه أمرت لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا أن يفترى ولكن تصديق الذي من بين يديه وتفصيلا لكل شيء وهدى ورحمة لقوم يؤمنون سورة عاد هنا سورة يوسف وكيف أمرت كان نجي أن إذا نعرف أنها كان نجي يوسف أتعين أرانا أنا أقول نجي àkó pẹ̀tà ẹ̀ wà níbi ìdí ìjẹ. Bẹ̀rẹ̀ fún lẹ́yìn kàwé kù. na ẹlẹ́sìn náà náà nìkan nà káàbọ̀ dà kẹlẹ́sìn náà fẹ́ fún ẹni tẹ́fà níbi yusuf àtẹ́mìíràn yẹ kàkà ọ́ ẹ̀yìn náà níbi yusuf ẹ̀dà bíi kẹ́nẹ̀ àbẹ́ bíi Yéésù aka yẹ iná hu huwa ìgbàfọ́ ìwà mi. Sàá sẹ́ ẹ̀ máa kó ìwà omi nǹkan ọ́ bẹ́ẹ̀ ni wọ́n méjì bẹ́ẹ̀ máa ń di ní. Omorikolo kọ̀ọ̀rọ̀ ọ̀pọ̀ ọ̀rà bẹ́ẹ̀ ni ilé kẹ́nẹ́ mẹ́ta àbẹ́ ẹ̀kọ́ náà ṣé nǹkan fún ìwà ọ̀rọ̀ náà. Ìtọ́sẹ̀ ní ẹjọ́ ní àtàǹtẹ̀ ìkọ̀rọ̀ fún ìwà náà. Làkọ́tù káàmà ti kọ́sọ̀ fún mi. Ọ̀run ní ìtọ́sí àmẹ́bí wọn ìtàgọ́ náà nù. Ẹ̀bùrọ̀ mẹ́sìn. Silent point ìlú lagbad yàgbọ́ mẹ́ǹká èyí ló ṣe èyí lóbi ìlú mi ìwé. ọmọ èsì tọ́kọ̀ náà ọ̀nà nìpàgọ́ ẹni tó ti ń gbìdá máa ká ní hadith ẹni sọ̀rọ̀ ẹ lè ẹrẹ anábàkà ọ̀rẹ́ ẹ̀rẹ̀ bàkà. ولكن تصديق الذي من ضمن به ومن إلى هذا منك ضعف كل جوان إذا ما ينوعين أتناسى بإذن الله ولكن تفضيق الذي بين يديه وتفصيلا لكل شيء ده غير هم يعبر هنا وعانا كمان يا اخوان ده دليل هذه وهدى ده يرجو ورحمة ده عنده ينوي لمن لقوم يؤمنون إلى قوم أمريكا إن ده من هو أمريكا المؤمنين. إيه إتفقنا ọní àtàgbé ìkẹfẹ́ wọn ni inú ramadan amadu dẹ́mọ̀tì jẹ́ndẹ̀l ìdí iye thirteen thirty seven iye fẹ́tà hijra amadu ilẹ̀ báwọn amadu ilẹ̀ òkú mi nìyí ní seventy thousand inú ìmẹ̀jì àná àná wà hàn. anyị 100 anyị a 100 e kenan ana kaka ẹyẹnẹm ẹna afi nka ẹyẹ gbẹdẹ kọ anyị nkọ ya na nnukwu ụlọ so ana ha èyí a na akọrọ ẹkọnọmi ya na ata akọm nítorí àbí ẹnkatọ mẹrin àjọ mẹjọ ìdílé àmọ ẹnìyàn bisa dia dari kena ya kekayaan. Yang itu dari kena kekayaan. Mana yang tanah ini yang itu? Ah ini masalah. Ini yang aku problem. Alama Al-Quran ni min wani onar Sayyidina Ali. Ebe ga kwani ta amna ku bí wọn nọ báwọn ká àṣẹ ilé ọ ẹ̀kọ́ mi rí ọ̀rọ̀ tó mú nàmọ wà nígbà tuntun yìí wọn bí ayé àgbẹrẹ tó tó àmọ́ ilẹ̀ kọ́ tuntun anábàá wọn wọn náà bọ́ọ̀rọ̀ jẹ́ mi ọmọ náà jẹ́ bí ẹ̀rọ ta ìfọ́nmí ìfọ́jú náà yìí rọ́jò láàmú wọn kú jẹ́ mi. èyí náà ní lẹ́yìn iṣẹ́ ní gbéga ẹ̀mọ́ ayọ̀rọ̀ jẹ́ láàmú sábà ń jẹ́. èyí àní síríà bẹ́ẹ̀ yẹ kàkà ẹ̀ ẹ̀sìn náà yẹ hàn ní ìrọ̀ bàbá. pàdé bọ̀wọ́ ló di ìrọ̀ bàbá ẹ̀ dọ́kọ̀. kàwọn àrùn jẹun náà dáa ẹ̀yẹ tó dáa jẹ́ ìwọ dáhùn ẹ̀mí bíbélì náà lè yànnà ayé kọ̀rẹ́kọ̀ bẹ́ẹ̀ wọ̀ lánàá láti lè kéré mi bẹ́ẹ̀ náà lè ìmọ̀lá ń ayé náà bí àwọn àrùjọ mẹ́rẹ́ta àtàgbọ́lá náà bẹ́ẹ̀ náà lè kàn náà ọ̀nà náà bẹ́kẹ̀ ẹ̀rẹ́ kà náà àkójọ àbájọ. na ìjọpọ̀ kàtẹ́rù tó ń sáré kéwì ìwádìí àwọn ọ̀nà dọ̀tọ̀ akẹ́rin náà náà àti dàkà ban rẹ̀ bá mi ẹ̀nà ẹ̀kúndẹ́ kẹ́mi kàwárì tó ẹ̀nà wàyí náà kẹ́ ẹ̀dì fọ́ọ̀tì tó ẹ̀mẹ́rẹ́ bẹ́ẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun àmì bẹ́ẹ̀ má jẹun ẹ̀kẹ́ láìláha ìláyé láìláha ìláyé. Now, Becca, I continue that if I tomorrow, if I need to, I'm going to call them to I live. Then I can go. Let me open Kufa. And then I will go back to Kufa. And Kufa is our Napo, the seat of Calvin, is the capital of Islamic State in Kufa. medina ọdẹ yà ni àmà àbúrò nkata bí lóba ní stéèjì àmà tó kó ìgbà ni ọkọ náà kó ìgbà ìfẹ́ ìgbà ní ìwọ. bẹ́ẹ̀ náà kó bá jẹ ọ̀nà ní bẹ́ẹ̀ ló ti fẹ́ àyà ni. àmọ́ bí wàá yẹn ní ìlú wa ní kí na àwọn àrùbẹ́ náà rẹ̀ dàgbà hàn bẹ́ẹ̀ kúrò àti gbogbo ẹni lẹ́nu tí àwọn èèyàn lè gbé wọn ayọ̀ kọ́ àlè lọ́wọ́ àgbèrè àlè divided attention. wọ́n á yà bá àbájọ ndẹ́nu dánù ká ẹ̀ kún yìí náà wọ̀ ndẹ́nu dánù ká wọ́n á kó dáa kàn. Now, as Tulhu, Tulhu Anami, Jaya Beka, I'm Tulhu, Tulhu Beka, I'm Tulhu, Amen. Imam Tabari, Anami, تفسير أنا جامع بيان القرآن أنا هي أنا في أداه من الإمام المفسرين رحمه الله أنا معروف هذا وكا كل من من سيدنا علي اه خوف اسمهم جد لكن أنقر وبلد من ده بدنا الشريح ابن هاني الهارثي baka ẹ̀yà múlò ó wọ̀kì olú bẹ́ẹ̀ mú àmá ìgbà nìkan àkúfàlà abdullahi bin abbas àìsàn àfọwọ́ àtọ́lá àmá siraj bin hami alharisi ọ̀rọ̀ rọ́kùn ṣètìyà na àánú ìfọ̀lá bin abbas fẹ́ràn kọ́ àánú mọ́tò fanára bin abbas mọ̀kàrán àmá ọ̀rọ̀ rọ́kùn náà kọ́ àmọ́ mi. ابن هاني شريه ابن هاني الهارثي أنا ده اللي جاي في سيدنا علي أنا أنا أنا انا انا انا أنا أنا انا انا انا انا انا انا انا انا انا انا انا انا انا انا انا انا انا انا أنا من ثلاث كما جاي

رضي الله عنهما عبد الله بن زبير أتي المغيرة بن شعبة الثقفي رضي الله عنه رضي الله عنهم جميعا أنا أتيه فاسألك عنه عمرو بن العاص بس أقول أنت على جاري أنا أتكلم في سيدنا علي ẹ̀ẹ́ àtàdé ń kún mi lè fẹ́rẹ́ mi and ẹ̀ẹ́ lọ́kùn mi ọ̀dọ́ kàrẹ́ amúgbòláàt anágbèsèrè tó mọ̀ọ́yà ọmọ káàmì tí wọ́n sá abẹ́mọ́sá làtàrí àkọ́nà ọ̀dọ́ kàrẹ́. Sọ́mọ̀ ọ̀lùkáyìí ẹni tí àmì ẹni ìlú wa sọ wọn ṣe àbúrò bọ̀lá pẹ̀lú ọ̀kà rẹ̀ ọ̀run ọwọ́ mi tó ìkàbọ̀ ń tèjì rẹ̀ náà ká ní. àwọn ìkàbọ̀ ní sọ àlàsàrí ẹ̀rọ kó bó owó rẹ̀ ní. bí n tó ìkàbọ̀ ń tèjì rẹ̀ àmì lóbi bí àtún bọ́ọ̀mù nínú amúlò amúlò ní àmì musa àlàsàrí dókà ẹni nù ẹnì ọ̀lọ́nìmù.

Because one injustice will lead to the bigger one. Daka akaka ni yóò fi ọ̀fẹ́ akaka. Then English thing. Don't have that man Don't have man this man man dawa ọ ana ẹ̀ fi ọ̀fẹ́. Then wọ́n yẹ kí lóyún kó tún àná lé sí ẹná hàn kẹfẹ́ ní kúrẹ́ ìlú àná. A lè ká kó tí ọ̀fẹ́ yẹ sí. Then ẹ̀ná kìlọ̀ ìgbìyànjú ẹ̀fọ́ hàn mọ́ náà. Ẹ̀ná náà wá sí hàn mọ́ ìlànà yẹn nà àmọ́ musa àbí musa làjàrí ìjọba nǹkan tó lọ́kà tó ǹdèrè ǹdèrè ǹdèrè ilé ọ̀tọ́ èrè tìrì tí ẹ̀tọ́ èrè ọ̀tá. ó kà fọ́fọ́ ọdún bàbá ẹ̀ kà hó yìí àná ń gbé ìdálẹ́ ẹ̀ kà kà hó yìí. abúlé ìlú ọ̀gá fọ́ ọ̀nà ẹ̀mẹ́rẹ́ mi jù náà náà ẹ̀ka ọ̀nà láàrin bẹ́ẹ̀ ni ìpènè mi ló ń gbé ìlú náà ẹgbẹ́ máa lè kà á amúlùmílà amúlùmílà pẹ̀lú ẹgbẹ́ tó yí mọ́ ayà ọ̀nà kà ń kọ́ tó tó gbẹ́sẹ̀ lọ́wọ́ nǹkan tó yẹ kúrò ní kí ni àjọ ìlú lè fi ẹ̀kọ́ ẹ̀fún tí a lọ sí dọ́kà ìjọba ń fa oríkẹ́ ìjọba àbùkúrò ẹ̀rọ wọn náà lọ́dọ̀ kọ́ ni ọ̀nà ìyàdọ̀ dọ́kà ẹ̀ẹ́. tọ́ ebe ní nàìjíríà na nánà aláàkáyé nítorí nǹkan nke ó ìlànà orí èkó dájú fẹ́fẹ́. jama four hundred àgbẹ̀nufẹ́ nàbí ti rẹ̀ di around four hundred ọ̀wọ́ nígbà ọ̀yẹ̀ ti ẹ̀rọ àkọlẹ̀kọlẹ̀ àdúmọ́sàlẹ̀ sọ̀rí ọ̀kàrẹ́ o. ẹ̀rọ náà wọ́n kàn fún ọ̀tún náà lẹ́ka ka ẹ̀mú náà náà fi àwé fẹ́ẹ̀dì náà bí ẹ̀ máa jẹ́ ẹ̀rọ̀n náà lè tó ilé tó dúró yà. bí a lè ní láì fún ọ̀rẹ́ ìdáná ti sọ̀rọ̀ lè fún ọ̀rẹ́ ìyàtọ̀ ọ̀rẹ́ rẹ̀ láàrin rẹ̀ ẹ̀ka. àdúmọ́sàlẹ̀ sọ̀rí lọ́mọdé ẹ̀mú نحمده ونستعينه ذاك يرى أمان ما يرى من ذاك ولا من الحمد لله ولا متنسي ولا كرم وقع وقع عمرو بن العاص àjọjọ́ lọ́sọ̀rọ̀ àpẹẹrẹ ni ọ̀ka amúrú mùláàs àti ọ̀nì mọ́tà ọ̀dọ́ mọ́tà àlàsáàrì ẹni láti rí tẹ́gbẹ́ ka gbé ẹ̀kúrẹ́ náà tún lé nítorí nígbẹ́rẹ́ àmì èsì àlù ọ̀rùn máa wà ẹni ó lè fi bá àbẹ̀rẹ̀ nínú ọ̀rùn máa wà tọ́jú ọ̀dọ̀ ọ̀sán nǹkan náà blọ́ọ̀gì nígbà kan náà blọ́ọ̀gì nígbà tó dùn sínú ẹ̀yìn lẹ́ka káì adémúsà làtàrí ẹ̀dá àrègbèsì ìwà ọ̀ ẹ̀jẹ̀ ìwé bá blọ́ọ̀gì náà bá àwọn ọ̀sán ìwé kan àrègbèsì ìwà ọ̀ láàrin ewu nàkà rẹ̀ ní ọ̀rọ̀ náà rẹ̀ kàn sọ eré ìgbọ́n nàkà eré ìdíjà rẹ̀ ìgbẹ́ ẹni ọ̀nà náà ìṣẹ̀lẹ̀ nàkà ebi ìwé nàkà rẹ̀ rẹ̀ bí ìwé rà jẹ́ ó ní àyìnbá làwọn

public ẹ̀ lè jù báyìí. abúlé àlùfáàrí wọn fọkàdọ́kà èyí ojú nítorí káyọ̀rọ̀ àtẹ̀lé ń tẹ́lẹ̀ jẹ́mọ́ jẹ́mọ́ ètò lóògùn bìtì náà mọ́tòrà ẹ̀kẹ́ mákàánì. abúlé àlùfáàrí wọn máa ń kárẹ̀ ẹ̀tẹ̀rẹ̀ lọ́ọ̀ kárẹ̀ ẹ̀ lọ́ọ̀ nàìjíríà yìí ọ̀páká lọ́ka ẹ̀mìrí amìrí mìíràn yára dé ipa ti alẹ́ ìmọ̀ọ́yẹ̀ yìí sí ọ̀rọ̀ tẹ́ ṣé ọkùnrin tó ń wà nàbà ni èyí ni orúkọ ààrẹ kọ̀ọ̀rọ̀ ní ìlú bẹ́ẹ̀ rárá ọmọ afẹ́ káde ti ẹ̀kọ́ mẹ́ta sọ amìrí mìíràn ọ̀rọ̀ tó kárẹ̀ amìrí mìíràn sọ mọ̀lẹ́ ìwé rẹ̀ tó fi ń yànnà ẹ̀yìn alhamdulilayi ọ̀rọ̀ mọ̀ ní ìhókùnrin tó ń hájà ọ̀sọ́kà bọ́kà àbáwọn ó gbẹ́gbẹ́ tẹ́ ẹ̀sánù àbámọ́sà làtàrí anáwárò pẹ̀lẹ́ǹtì fẹ́ẹ́ náà lù ọ̀rọ̀ àkàkọ mílẹ̀ ìṣe rẹ̀ fẹ́ tó ọ̀nà ilé ìṣe rẹ̀ fẹ́ àrẹ̀lẹ́ ìṣe ní àmì tó ọmọ ọdún mọ́ọ̀yà kọ́kúwárì àmì rà bọ́là. àgbẹ̀ka ana wa sayyidina usman ana khadija ko mawaya awal kuma na ko ne da ka usman agbọnọ now is the best person anarukọ kúlámẹrin agbọwọ àwọn ìṣẹ̀lẹ̀ وكل من أعطاه الطريق ضل ومن عن يريد يريد Now I'm here telling you. Adonisa Lasari, despite Olumidani, oh, despite Iwezamani, despite Nkaka oh, Lechi Ali Jotari Hokari, and Amrika Jera Agriko na Hokari, Amrika Jera Karadaka, ọkọ mẹrẹ ìfẹ ànìmọfẹ àwọn ọmọ náà ṣe àǹtí rẹ ọmọ fún màá yàgbé rẹ. ọkà àwọn ọmọ mìíràn nǹkan eré ní ìjọba náà mi dáàbò ẹ̀ nà gbé sọ́ọ̀rì bọ́ọ̀rẹ́ gbé ẹ̀ nílà á nìkan ọgbọ́n náà ọmọ ìmọ̀ ẹ̀ gbé rẹ̀ dà bẹ́ẹ̀ kọ́ àǹtí náà nìyẹn láyé ẹ̀kọ́ jà rẹ̀ ọkọ̀ ọgbọ́n rẹ̀ rẹ̀ now eya maka sala ati da ka kita je funa kita je funa wa ke kan ta ko ko kan je ri nínú adúlùfà lọ́tọ́rí ìyànnà káì bọ́mà ní bíi àrùn bẹ́ẹ̀ ni mà ń ọlọ́kùnrin ọ̀dọ́n dáhùn ẹ̀dẹ́kùn dáàkọ̀ ágbègbè náà fẹ́ràn dáà ìgbéléwò náà kéde ní ẹni ìyá tó dùn lẹ́sìn. náà lè dìbò láti. àbúrò ani síríà ní hmm? ọlọ́dọ̀ yìí tó dín àyè sọ̀rọ̀ lọ́kọ̀ ẹ̀ hàn àmọ̀kàrẹ́ yìí náà. máa ń láàmì ìtọ̀ fóònù ilé ẹ̀fọ́ ọ̀nà nǹkan wájú ẹ̀rọ mi wọ́n ní nǹkan ọ̀dọ̀ kìí sẹ́ẹ̀lì rẹ̀ sọ̀rọ̀ ẹ̀rọ náà wọ́n mi àbálù fóònù ilé ẹ̀rọ orí sírí àrẹ lọ́jọ́ ìnáwó màárùn. náà ilé ìlọ bá ìyá kó àti bẹ́ẹ̀ àyè nǹkan yá amúl yá amúl ọ̀rọ̀ àyè amúl ẹ̀rọ náà kó ìtọ́jú àlè yìí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọmọdé àwọn kúrò ní. ẹ̀rọ mi ti yẹ̀ kẹ́mi bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọmọdé mi pè bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọmọdé kó kápáyé ìgbẹ́rẹ́ ọmọdé àná. àmì ẹgbẹ́ náà ẹni tó lè máa náà nàá ní. ẹ̀rọ mi tó bà pé wà ẹ̀rọ ìtọ́rọ̀ bẹ́ẹ̀ ẹ̀rọ mi sáyẹ́kẹ́ ayé ìdúná wọ̀ ní. bẹ́ẹ̀ ìtọ́ mi bàtí ní gbáńgá àlè mi. now the khawarij

ẹ̀rọ kan náà kò dé fẹ́ ìjà wọn bá nǹkan bá kọ́ ọ́nù báwo ìjà máa bẹ̀rẹ̀ wọn ni náà ẹni ní pàṣẹ ẹni ìlú ọ̀rọ̀ ṣáájú ni. ẹni ìjà mi kò bá kàtó ọ̀ ilé mi jẹ́ ẹ̀fọ́ ìka àwọn ọ̀nà ìrìkẹ́ ni wọ́n bẹ́ẹ̀ pẹ̀lú lọ́wọ́ rẹ̀. àbẹ̀dọ̀ àlú mọ̀ọ́yà amúrúmùlá àti àdúmọ̀sá àlàsàrí ọ̀nà ọ̀rọ̀ àtìlẹ̀ seventy percent ọ̀rọ̀ àwọ̀ ẹ̀kọ́rọ̀ ẹ̀kọ́rọ̀ ọ̀nà ọ̀nàṣẹ́. ẹ̀hìn ẹ̀rọ ti bàtà àwọn ọmọ ẹ̀rọ from good. yẹ́nì wà ní first battle. lẹ́yìn náà bí àti bí ọkọ̀ orí ka ẹ̀rọ iná ọkọ̀ rẹ̀. bàtì bìbí ẹ̀fọ́ kásán ẹ̀ àti kàrẹ́ ìfẹ́ ìdìnnà yìí kuma a gudunar da rike sa ta ina mai muna ku sa hannun a sai kun ce da rudin da rika abin na ya sa mu a ma da yawa ah. Dọ́kà ẹ àlè àlè ewé lè yìí àwọn èrò yìí àwọn àgbẹ̀kọ̀ ní ilé ìfúnnú náà ọ̀rọ̀ èkó ẹni ilé ìfúnnú náà mú ẹ̀rọ ìkọ̀ ọba náà lẹ́nu abẹ̀rẹ̀ lọ́kùnrin àpẹ̀rẹ̀kọ ẹni ìkùn àpẹ̀rẹ̀ tó fi ọ̀rọ̀ yẹn. ẹ̀rọ àmì ni ẹ̀kọ́ ìgbéyè kẹ̀kọ́ àtẹ̀lẹ́kùn àpẹ̀rẹ̀kọ náà ebi àwọn àmì ẹ̀kọ́ ìgbéyè bí ó mú ìgbéyè ọ̀rọ̀ àmì ọ̀njà àpẹ̀rẹ̀kọ ìwà ní ìmọ̀ta ka treta don mu ne su na ne ka treta yau ina na amin masa wani ake yi oge ga masa ndo na ne treta yau da ka yi ọdọ yi kawa ne lanatu la halaiku lókè ní abẹ́ mi wọ́n àánà ká máa bẹ́ẹ̀ ka ẹ̀ ń fẹ́ fún ara ẹ̀ kò yẹ ìmọ̀ nínú ìgbà ìwé tó mú sọlọ́lá rẹ̀ sọlọ́ ni nínú ìlú bíi àná sáàfin tó mú nù. bí wọ́n mú ká má bá mi ká yìí náírà mi kókò ní ẹtù tó mú àwọn ọ̀dọ́ ọ̀rọ̀ àdúgbò kọ̀nàkọ̀nì ti kókò. ọkọ̀ àwọn ẹgbẹ́ kọ̀nàkọ̀nì kan kọ̀nàkọ̀nì ti kókò náà. gbẹ̀ngbẹ̀ngbẹ̀ mọ́nà jùlọ àwọn kánà kàá tẹ̀lé ní kókò. sínú oníkọ̀rọ̀ ọ̀dà náà. Náà ilé ìkéde ìrìn náà ẹ̀ka bí aka ìkéde náà nìka lámùkùn ìlàlá hàkìmíyà. أقوى من أمر المحكومين أن الخوارج حملوا على التحكيم أولا وكان يريد أن يضغط عبد الله بن عباس فما رضي الخوارج بذلك أتى أعوار الزمن إذا كذا نعم أنا لك أتنبى كفر نعم na ujeji kafara na ẹ̀mọ́ rẹ̀ yàtọ̀ sáyé ẹ̀mọ́ lè ní dábẹ̀ ní kàfẹ́ tẹ̀ bẹ́ẹ̀ ní ọ̀gbà àfọ̀nàmù وقال ذلك أكا سيدنا لي وازم خوارج أكا يعني وازم دا فوق دا فوق يا فوق سوى الله ابن عباس نعم هي منك عبد ابن عباس قد ما أي قد ما أي عباس أنا أبو طالب جاي مرة أبو طالب أنا سيدنا لي عباس أنا سوي عبد الله ابن عباس كل ما أي أنا كنا يجيبون جانا يجيبون جانا أنا في جلسة أنا في islam bá lọ́wọ́ àwọn àǹfààní ṣé batman ẹ̀rọ fan ẹ̀dẹ̀ ẹ̀rọ fan ẹni zẹ́yà wọn gbẹ́sẹ̀ náà mo bá àwọn gbẹ́sẹ̀ mi wọn bẹ́ẹ̀ lè kẹ́lẹ́ àdé àdé ìwẹ́ ẹni lọ́nà mi kú mi mọ́tò rẹ̀ mi ebi èsì kan yẹn lọ́nà mi pé ẹni lọ́nà kọlu báyìí ẹni mímú táàbù lórí ìdìkà àndàmìrẹ́ wọn. ìdí àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ bá bọ́ọ̀lù ẹ̀yà kọ̀ọ̀kọ̀ wọn ni ìdí òǹdè ká tẹ́lẹ̀ fẹ́ mọ́ta ọ̀rọ̀ yìí ìdí òǹdè dákẹ́ ìdàkọ́sọ̀ nígbà mi nǹkan tá a wọ̀ ọ̀rọ̀ àkọlù àṣà àṣà bẹ́ẹ̀ kí ìjọba mẹ́ta láàmú ọ̀sán. ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ọ̀kùnjẹ́gbẹ̀mọ rẹ̀ kùdé fún àbí àná ẹ̀ka yìí àṣà bí àyè mẹ́ta fún náà. àná ẹ̀ ti náà bẹ́ẹ̀ ni àwọn ẹni wọ́n kọ́ fún ẹ̀ńtẹ́rẹ̀ẹ́dẹ̀ ọ̀rọ̀ àdúgbò nara ẹ̀ ẹ̀dá ẹ̀dá àmì ẹ̀sẹ̀ àmì ẹ̀kọ́ yà rè dàbí. ọ̀nà ìlú náà mọ̀ ẹ̀ ẹ̀ fẹ́ ẹ̀ ọ̀nà ọ̀sùn wọn nara mu. bẹ́ẹ̀ ta bí ẹ̀mí mi ẹni mọ́ ọ̀hún lọ́wọ́ mi àwọn àdìgbò yìí ní àkàrà mi. àbí ẹ̀mí ọ̀hún wà ní lọ́wọ́ àmì bọ́ wọn hàn lóyún àná bẹ́ẹ̀ ti àrùn mọ́sálà kárí على أن يهتم بكتاب الله تعالى. دائما أنا sẹ́yìn àníkà àẹ́kù ọ̀dọ́túnúkù àti adéníṣẹ́ làtàrí iná kàrí ọ̀nà àdékàndéka lárúkú nílẹ̀ lẹ́ẹ̀ abẹ́rẹ́ náà tẹ̀lé ìdí àtúnyẹ̀. فجرى الامر على خلاف ما رضي به. يقول انا ما تعمل. لا تنزل ليك يعني آه ريزورت كمان بس خلاف بس ايه الجسم او دي او دي ريزورت او دي آه عدتوك أمامنا نعم. فلما لم يرضى بذلك خرجت خوارج عليه ذلك خوارج من النار هي نعم من ممكن سنة من ونحن نوعهم لأن خرجت خوارج عليه خوارج الجنة من سنة اسم جل جل جل جل ابن علي وقالوا بك لو هكمت الرجال nan wani hatanta rijal sai da ita a rayuka na yanzu da daga hatu makariya mu yau da yaron yau da kuma ya ga mun ne to biyan ta to alilan wa mihal ani man fara san da ta sai la hukmu illa allah tauhidu hakimiyya eh الشهر الثاني عليه رحمة الله أكيد أنا متابعت عليه وهم المعرقة أكيد خارج جمالنا كتهون بي الذين اجتمعوا بمهروان ده أنا أقول ذلك إذا ما استيقظ أو إذا بطلت مهروان أو إذا هي مهروان أو رتبتي ده إيه عارض مجاهد ليه مجاهد هناني وكذلك لكم منهم ọkà àwọn ẹ̀ka ìyàgọ́dọ̀ máa ń dáhùn mí ní ẹ̀nà àmúfà fún ẹ̀mí àlùmọ̀hátìmá ẹ̀yìn náà kẹ̀kẹ́ eré ẹni níbi tí wọ́n fún mi náà ọkọ̀ ìfẹ́ ìtẹ̀lé ìdè hàtìmíyàn wọ́n azárọ̀kọ wọ́n nàbìgá wọ́n bẹ̀yìnhàtìyà wọ́n ìjàrẹ́bà wọ́n tààlọ́bà wọ́n ìbàdíyà wọ́n sọ̀fúríyà ọkà wọ́n bẹ̀ ọkà àti uh, the rest of their ground. I mean, these are the Khawarij. Now, this Khawarij, the Muslim one, this is my Luka, Rabbalah, Bọ́kà àbí ẹ̀rọ sáàsá àwọn ènìyàn Syria, àmì ìwé kúrú Syria now. tẹ̀yìn náà àbọ̀ náà kúta sí mọ́ọ̀rọ̀ ààrẹ ẹ̀rọ. àmọ́ ojú ní ìwé ìka yìí àwọn àrègbè ní bẹ́ẹ̀ ní ìwé ìjọ mi. àmọ́ ní sáà bẹ́ẹ̀ ti dùn mọ́tò ìka sọ ààrẹ ní bàbá ìsú mọ́ọ̀rọ̀ yẹn. bàtà ìjọ náà lè kẹ́ mi àbí eré kẹ́ ọ̀dọ́ tó ìjọ náà bá bẹ́ẹ̀ ní àwọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó. àmọ́ ọ̀dọ́ ẹ̀mọ́ náà lè dúró dáka àtànà ẹ̀ka náà ìjọba ẹ̀mọ́ náà ọ́ wa ẹ̀mọ́ náà lè dúkà náà náà ẹ̀ẹ́n ẹ̀rẹ́ kàtà náà ẹ̀mọ́ náà kàtà náà ẹ̀ka náà ẹ̀mọ́ náà kàtà náà ẹ̀ka a agbọ́nmọ̀ ńlá náà àmà jẹ́ náà kọ́jú pé olùkọ́ ẹ̀rọ fúnra rẹ̀ hàwá rẹ̀ àdúgbò náà rẹ̀ olùkọ́ kò di bẹ́ẹ̀ wọ̀ ẹ̀rọ ní. bí mo dẹ́ spread the new thing on the land bí a ti okòrò bí ike náà sàmì bẹ́ẹ̀ a wò kó mi nì ẹ̀kọ́ àtúnmọ̀ ní ẹgbẹ́ náà fọ́ọ̀mù káàmpù àwọn ẹ̀rọ ìṣẹ́fún ẹgbẹ́ mi kò náà mọ̀ sàrà ẹ̀hìn bẹ́ẹ̀ dé bẹ́ẹ̀ wọ

òfin méjì tó hàwá rẹ̀ gbìdá dáàbá ní síríà ní tùmáyọ̀ mú. àmọ́ akẹ́yìn náà dára náà kẹ̀lẹ́ nílé náà ní túmá àmọ́ kàáyà mú ka èdè ọ̀nà àmọ́ náà mú ẹ̀rọ rẹ̀ mọ́ náà nìyí ní kàtàkùkàtà wà lá nìyí kó mọ kàtà náà nìyí. àwọn náà tẹ̀sán náà kàrẹ́ wọ̀ lọ́rọ̀ wọ̀ kó yíyẹ àtúnyí ọdún bá pé rè láti ṣe ìtọ́jú ọdún tó yà ní. Now, the last verse in Ibn Aditana, Honorable Abdullah ibn Abbas, حبر الأمة ترجمان القرآن رضي الله عنهما. أعلم لك أن ما بطل ما الجون. إيه خارج أنا تعرف أنا يا منعمل. abdullahi bin abarka wọn náà dídá náà kọ ìlú buhari lọ́wọ́ sọ́dún àlù lọ́kà yà áyù kí ni mi ti hawari jù lọ́wọ́ ìwọ́ kàrẹ́ ọmọ náà sọ́dún àlù èlò ìdíkọ́ ìdíkọ́ ìdíkọ́ hawari jù ní na lẹ́yìn lẹ́yìn nígbà ìsọmọ náà ọ̀gá gan. àwọn bìkọ́ ti bá dèjì sọ abdullahi bin abarka kí ni ọmọ náà kàrẹ́ gbogbo. ẹgbẹ́ mi dọ́ka ẹ̀wọ́n lọ́kùnrin ẹ̀kọ́ sadaki agbẹ́gbẹ́ lọ́ọ̀ta ó nàlẹ́ ẹ ẹ ti ń tàbàtì jẹ́ ẹ ìwé tó ní nínú ìjà ẹ láka ẹ kàmíkú ìjà rẹ náà wà jẹ́ ìdúró nàkà rẹ. kẹ́ ẹ dánù nàrẹ́mọ náà àtàrí ẹ̀sẹ̀ wọ̀n yìí ìdúró àlù mọ̀dúrà ẹ̀ lọ́kọ̀ọ́ náà. Dóni alẹ́ ti rẹ̀ dóni falasi dóni alẹ́ ti àárín dáhùn lẹ́nu lákàrà ẹ̀rọ àkọsàlàdà. Báyọ̀ Abdullahi ọwọ́ àkọ́fà labanu ìjọ àti àkọ́fà labanu pé àwọn àmọ́ sọ tó hún ní ìjọ àwọn ọmọ ìbílẹ̀ ìmọ̀ báà bẹ́ẹ̀ akẹ́gbẹ̀ẹ́ kẹ́mi dábìlẹ̀ ìmọ̀ báà fẹ́ fà kọ́lá dábìlẹ̀ ìmọ̀ báà fà máa lókè ní ọmọ kàrẹ́ ni ẹ̀yìn ìfẹ́ ní kọ́ra náà mọ̀ ní Na na abdullahi na baa zaka yi arihin yawon hawari a dalilin da muka ma nan nan kitabu wa sunna ma kun kuma ran ne dubon kan ni yo ya hanu hawari da wajo ne da wajo ne ibn ali zaka a yana yi ka kitabu ta yi da mu ya ta dubo kai da sahiwa insha Allah ina hana kana mani amma ne ko muku dawo they are not less than ten nínú ìlú náà mùsùlùmí òmìnirí yunus ẹ̀ka yunus ẹ̀ka dáàrú kùtùmí bẹ̀rẹ̀mí abínúsì mọ́nàrán ẹ̀mí málàbẹ̀dá àfọwọ́ ayẹ̀ àtọ́ ìdí yóò àyè bẹ́ẹ̀ tí lónìí náà àgbàgbà ẹ̀hìn ẹ̀má tàmí ọ̀rọ̀ ẹ̀kẹ́ ìntìyà àti mádìsá yóò àyè bẹ́ẹ̀ tí àti àgbà àti rẹ̀ òwúrọ̀. báwo ni máa yà ọ́ lọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ àbáta àwọn ìgbà ìfẹ́ ní kọ́ra ní àwọn. mọ́lá àbáta lóbi ìyẹn kan ní ọ ní ma pé ààrẹ náà ààrẹ rẹ̀ hàbí kìkọ́ ẹ̀jẹ̀ fún mi nílò bùbá kan bí ọ wọ́n àbárẹ̀ náà. àǹfọ̀kọ̀ máa mẹ́rin náà wọn náà ẹkùn ní fún ọkọ̀ máa jẹ́ wọn wọn. mọ́lá àbáta àbúrò ìmọ̀ ọkà adakasi kìtàwé fún yàtọ̀ ìdìbò nǹkan nìyẹn mọ náà kó ìdí ẹ̀ náà náà mọ́nà àbákatẹ́ ilé ní ìka ní ọ̀nà àwọn èdè ní àtẹ̀ká àwọn èdè ní bẹ́ẹ̀ lẹ́yìn náà bá àjùmọ̀ ní ìka tọ́ka ẹ̀ka ẹ̀nà ọ̀rẹ́ máa rẹ̀ ọ̀sán mi ń kẹta àgbàgà ìmọ̀ àkàrẹ̀ ìdí náà ìgbàgà ìkó ẹ̀ka ọmọ náà làbẹ́ ẹgbẹ́ kọ́kọ́ náà làbẹ́rún pàtó rẹ̀ ṣe ibi ìgbé ọjà mà rẹ̀ yìí ká lùlù rẹ̀ yà kó mi rẹ̀ rẹ̀ gbọ́dọ̀ náà kọ́ agbawo ake muna agbaka ina wọ laakọ ọdọ esi esi bi atọrọ wọn a ayọ n'ọfẹ a ní ìlú bàbá ìyàrá ìlú báyà náà agbawo a ní ìlú ìdíje ní ìdíje ọjọ yìí náà bẹ́ẹ̀ wà máa ń yẹrẹ lórí ìmọ̀lá ìdìbò lórí ìdìbò lọ́la ẹ̀ka yìí ìdìbò kan mú ní ẹ̀la rẹ̀ náà àmọ́ láyé ìyàrá náà ń bẹ́ẹ̀ kà yìí pàm ọmọ ìgbà ní kó ìtọ̀ nígbà náà náà mọ́ tí ayé wọn náà gbà yẹ kẹsàn ayé náà lóun yàn àrọ ọmọ ìgbà ètí ẹ̀ nàgbọ́n. ìjọ ìfẹ́ mi bá ọ̀nà ẹ̀ka rẹ̀ àdúgbò ìwé kìnnì ní ìṣẹ́gun àmì àti ní ọ̀rá wọn tí ayé àbọ̀ náà fẹ́ ẹ̀ka dọ́gba ìgbà bá dé ìyàn. tẹ́kù àlẹ́ wọn ni kàrẹ́ ilé tí táyà rẹ̀ bẹ́ẹ̀ bá hàn ní ìgbé bí a yìí dìde bí mo adìyẹ kàtà ọ̀rọ̀ ekúkà anabana inshàlá sọlá ẹn anakulẹ̀ mi. This page now Ali. On, like, on the water ka akɔnyi four hundred sojas ana sojaru ahwazika hobab radiallahu anhu akɔrɔ ahu wa aja wa awɔnu wa daako wa daako asare ni ɛdɛ na awɔ na awɔ mu hundred ne bɛ tiɛ bi awɔ na then ɛɛ bɛ tɛ no hundred and then daa yɛ. and hana gabal olùfani àwọn ọmọ tẹnu lọ àgbà ebi ìdìbò wọlé ebi tẹnu náà wọlé ìdìbò bẹ́ẹ̀ka yìí ìjọba ní wáàsì àwọn akọ̀nàkọ̀ náà wáàsì ẹni mọ̀ọ́dá àbúrò rẹ̀ bẹ́ẹ̀ka fóòrò sẹ́yà kàtọ́ ẹ̀rọ náà wọ́n náà kàlẹ́ nù abẹ́ni ní mẹ́ni ní mẹ́ni àwọn ọmọ abẹ́ni ní mọ́dára fún un abẹ́ni lè rà ní ẹnà ọ̀kọ̀dá àbẹ̀yìn sọ́ni. Ami ẹni mi na abẹ́ni mi nínú àwọ̀dá ọ̀hún mi. Ìdílé ní ọ̀nà màá rẹ̀ náà gbọ́dọ̀ ọmọ kọ́ ìfúnfún ọ̀gẹ̀dẹ̀ náà gbọ́dọ̀ ọmọ àkàrẹ́ gbogbo àdúgbò mistake time mistake mistake time bẹ́ẹ̀ explain ẹsẹ̀ náà wọ́n bèbí mi kó àmọ́ mi wà ní ìlú ìjọba ẹ̀rọ náà pàtà the eight thousand of them bẹ́ẹ̀ di ten to their senses bẹ́ẹ̀ dànù ẹ̀rọ tó máa kànú. àmọ́dáwọ̀ wà nínú àná ìkẹfẹ́ ẹ̀rọ dákàlẹ́ ìlú màlẹ́kẹ̀ẹ́ tuntun yẹ ọkọ̀ náà ẹ̀rọ tó máa kọ́ náà ọkọ̀ ìmọ̀ àwọ̀ ọ̀nà àná wọ́n ká àwọn àrùjọ àti ìdàrú mọ́lá lára onímọ̀ náà. ìdáhùn àdéhùn àmọ́ báyìí ká àárín four thousand náà wọ ẹ almost ten thousand náà lè di káàdì ìmáàyìn four thousand náà jẹ this four thousand ló bá lè kẹ́kọ̀ọ́ ìṣọ́lá àti nǹkan the the final uh, decision lẹ́yìn tuntun ní ìdílé àlè dá sọ̀rọ̀ dá adìsá wọ́n yà mọ́tàlá sí. Láàkúlẹ́rà bẹ́ẹ̀ ni. Báyìí ká fọ́ọ̀tà rẹ̀ nínú àbẹ̀rẹ̀ wa. Kò ní àrùn ìwé ìpìlẹ̀ ẹ̀mọ́ ìbẹ̀rẹ̀ wa ìwé ìdì àbúmọ̀rẹ̀ la máa sọ̀rọ̀. Báyìí ká ẹ̀yọ́ ń pẹ̀ tù ẹ̀yọ́ ìwé ní four hundred organization àlùkò náà. four hundred a day four thousand. Now, iná ìdí four hundred alfa ibn ali báwo pé ọ̀gbìn ní ìdákẹ́ ni ọ̀rọ̀ bákìl anana iná ka ní ibn ali ọ̀nà ìkọ̀wárì anáhi gọ́gọ́ tó ṣe ìrẹ́kọ́ náà iná ka ní ibn ali ọ̀nà ìkọ̀wárì jẹ́ nínú àmì akẹ́kọ̀ọ́ baghdad ina marawa náà nìyẹn báwo pé ó nira 38 years after hijrah amma ko wani yi mauta ina na nan ne don yi jama'a nan yi mun yayin su ci da taurin na fiye kan wuri kare ya gaba gare da yawan dauka a zo kafin sai hawari an kwahe sai ko yi kuma kamar ilimin na zama anan ka wal arabic arabic àwọn náà dàpọ̀ àfààní ìdí ìgbà mọ̀ náà náà ẹgbẹ́ oníkọ́ ẹgbẹ́ ọ̀sùn bẹ́ẹ̀ nínú àgbà ní gbogbo kàwárìjì ń dẹ̀kọ́ ní faction faction lóyún yìí. so kàwárìjì ni àwọn.